أبا الفاوى الشفاوى أسواج والنبي ومحمد صلى الله عليه وسلم إكيولون قوم نبينا توارى لنا توارى صحابة لك أمدلون وبا كفانوا وناك قوم بيوا توارى الفاوى توارى قاوى gbogbo jama'a lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lọ́gbọ̀n àgbà olùsáfàánú ẹ̀yíwá fún bí àtàwọn ṣeyàmà ọlọ́run kó sànú wa kí ó àtàfin ṣùgbọ́n lẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní nínú alfitawa almuhimma àwọn ìdáhùn sí àwọn ìbéèrè tó ṣe pàtàkì nínú ìṣẹ̀lẹ̀ islam babawa sheik abdulaziz bin abdullahi bin baz rahimahullahu wọ́n dá àwọn ìbéèrè nípa ọ̀rọ̀ ṣẹ̀ríà fún wa ẹ̀kọ́ tí a bá ṣe ń kọ́ wa lọ́wọ́ nípa fitawa muhimma kitab al-itikad nípa àkídà ní bàbá ń kọ́ lọ́wọ́ ọlọ́ọ̀bà ń bẹ̀ kí yí wájú bá ọlá kùránù karim ọlá la ilaha ìtàbùlù ètìkọ́d láyé nípa àwọn ìgbàgbọ́ 89 annazar lè ahàbí àìmà kí jíjẹ fọ́kànnú àwọn àtúgbù àwọn àìmà jẹ́ àgbọ́gbọ́n ìmáàmù ni àìmà kí wọ́n pé ìwọ ìmọ̀mù báyìí tí kí bá fi báyìí máa fi báyìí fún ọ kí ẹ jẹjẹ pẹ̀lú mi lẹ́yìn ọlọ́run àbí kí ẹ jíjà alìnàzọ́rọ́ ní ahàdì àìmà ìjíjà fi sínú àwọn àìmà islam kama ìṣẹ́lọ́mà 59 ìṣẹ́lọ́ sàáìlà wàtàkùn olùbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ báyìí pé nípa báyìí pé mọ́zùmọ́dá tó sọ àdọ́kọ̀ مشكلة فنظرت نظرا لأهد الأئمة إن حلت هذه مشكلة لما في سلكة سلسيمي نجدي مواجد يكون وكانوا هو إمام هو سواجو تكيب على سواء وجد مشكلة في الكرو تعلمت أنه لا يجوز نظر غير الله علما لأد أن بأن المكان الذي فيه إمام بعيد عني مقد عام يكلي قطوسي كان سي جاجة فيلمي لين ونوبة علما بأن المكان الذي فيه إمام بعيد عني لين إمام مجد فيه يتوى أجنة سمي يقول لك يا وعليكم واجد تقولوا سلوس من فوديو ìpè ṣíwọ́ ṣé ó tún bá tí nǹkan bá ṣe bá ṣe ziyara tààrin rẹ̀ àbí bẹ́ẹ̀ lọ هل يجوز أن أتبع هذا النبي الفقراء أو كفر عنه كفر عنه ṣé ó bá mú kí mú jíjẹ níṣẹ́ àbí kí n ti kàfàrà kí n ha jíjẹ ìkúrò àfẹ́dóní afẹ́dàkùnmùlọ́ ìtàlàyé fún sí mi láǹfààní kọ́lọ̀ dábò ẹ̀bò yìí الجواب شيء نعم بايك هذا النظر باطل بجي بجي روني بجي وفوني لأنه فعل غير الله إنتو إيه جدا مين لين الله باني جدا فعل مين لين الله باني وعليك التوبة إلى الله من ذلك إنتو يكوس نكيكو تبادل الله قالوا إنتو سيون إنتو جدا أساني كو تبادل الله قالوا إنتو جدا على الدين نوبا وردوا إليك سنة نوبا وإنبتوا أكسنة نوبا واستغفار وندم وطراف رجي قد كعمل لتجد سلم إليه نوبا النظر إجارة في ججاء السنين ججاء السنين الله تعالى قلت ما أنصرتم من نفكة gbogbo ìnáwó tó jẹ́nà àwọn nàgbàtún min nazarin àbíkẹ́ dáadẹ́ ka inna Allah ya alamuhu ọlọ́bá man kààrẹ̀ yani fayujazikum alayhi ọlọ́wọ́ sàn ilẹ̀ kalórí وقال النبي صلى الله عليه وسلم حديث من نذر أن يؤتي الله فليؤتيه أن تجد هيكم ثلاثة تنوبة قتلة تنوبة gbọ́dọ̀ àyè òsì lọ fọlá ayé òsì yìí mẹ́jẹ̀ jẹ́ kó fẹ́ fẹ́ lọ́wọ́ bọ́ bọ́ fẹ́ ọkùnrin náà báyìí fún ní ìyàwó ẹ̀bí bímọ ọ̀rọ̀ ọtí kátó mẹ́jọ títí wẹ̀ ó dẹ̀ ní kí ìyàwó ẹ̀bí bímọ láyọ̀ lóòótọ́ nígbà ah mo ti kú máa rọ sí ara pẹ̀lú nǹkan tó jẹ́ kí ni ẹ̀sìn nígbà pé ọ̀yẹ́ kí mo jẹ́ mi sẹ́ o tí mo ti lérí fọ́nà ara ò ó di Allahu ta'ala alam naam àbí tí jẹ́jẹ́ pẹ̀lú nǹkan oní nǹkan kò ní ilé káàkiri islam akókòrò mẹ́rin máa fi àwọn ìsàrà kòrò sí ibi tilẹ̀ kébì àkì ó di èyí jẹ́ pẹ̀lú ìgbàdí èsì tilẹ̀ ó di yẹ́ bá àlíyù olùdè sí àlíyù yẹn ọ̀ owó tó kù lójú ni kó máa gba ọ̀rọ̀ kúrò àbẹ́bí olùdè mọ̀ نعم هذا مضاف إليه نعم فهذا النظر نظر باطل والشرك بالله عز وجل بجد فون شيو كان بفون إمام كان آه، باطل إيراني أفوني الشرك بالله عز وجل بين أتشبك الوراء وأتشبك الوراء من الله هذا النظر الذي يدعى يأتيه ابن أئمة أموات عليه او الحسين او الشيخ عبد القادر او غيرهم نظر باطل الشرك بالله هي دو سجده فكنا ما تواجو دنوا ما تبكو بسن علي ابي عمر سن حسين ابي الشيخ عبد القادر ابي غيرهم عشان مين نظر باطل بجي روني والشرك بالله يتبقى العلماء بعدين وهكذا النظور لغيرهم bẹ́ẹ̀ náà ni àwọn ìjẹ́jẹ́ tí a ń gbé káwọn ẹlòmíì náà àti káwọn tí a kọ̀ wọ̀nyí olùlù Sayyid Badawi fún Sayyid Badawi àwọn Sayyid lẹ́tọ̀ Zainab àbí arábìnrin aṣíwájú lẹ́tọ̀ Zainab olùsẹ́yìn nàfíìsà àbí tí nàfíìsà bẹ́ẹ̀rẹ̀ dáríka bá ti gbogbo ẹ̀ ní òkúni وهكذا نذكر للرسول صلى الله عليه وسلم باطل ايضا يا قديم محمد صلى هنا اسمني كيروني قدني فالنبر لا يدين إلا لله وحده الدجة أقول الدجة الدجة في المئة في اسم الله بني كرسو بني كرسو لأنه إبادة إسم الجنة إبادة الصلاة تبدو إنو والضبح أتادنك والنبر في الدجة والصيام أتاوي الضعاد كلها لله وعده سبحانه وتعالى gbogbo ń taaka yìí ọmọ ọba ni ọba tó jùlọ bá tó gbogbo jùlọ kama qala subhanahu wa ta'ala bí ọlọ́run sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in ọlọ́wọ́ bá ò ní kílá ọmọ àdúsì fún ọlọ́wọ́ bá ò wọ́n ní kílá ọmọ àdúsì fún qala subhanahu Allah ke wa qadara rabbuka an la ta'budu illa iyyah. Ọlọ́run bá ti fi kalẹ̀ pé àbúrò ìjọ́sìn tẹ́lómi àfọ̀nìkan so. يعني أمر أن لا تعبدوا إلا يلون قد يقابلوا جسد ما كنتم قال سبحانه أدعوا الله مخلصين لعدين ولو كره الكافرون إما يكونوا باك الوقت ما كلون ياسين أما كسري سما قف قال عز وجل فلا تدعوا مع الله أحدا وقالوا ميك الولون سبحانه وتعالى wọlé ìbáàdù afúlélà ìjọsìn fún ẹ̀tọ́ tọ́lọ́wọ́ bá ní wọ́n nágbọ́rọ̀ ìbáàdà ìjẹ́jẹ́ ní ìbáàdà ní ìjọsìn ní wọ́sọ́mù ìbáàdà àwẹ̀ ìjọsìn ní ìṣọ́látù ìbáàdà bẹ́ẹ̀ ni irun ìbáàdà ní wọ́dùáwọ̀ ìbáàdà bẹ́ẹ̀ ni àdúrásì ní ìbáàdà kíyàn dùnkùnà ìbáàdà ní wọ́yà nílò gbígbé ọ̀ràn ayà fún ọdún tọ́lọ́ ní kàlàáfí ṣe fàábà nàbdùrù báfin wọlé sí àlékà ṣe lálùfọ́lá wọ lálùgẹ̀ rí lẹ́yìn tó jẹ́ fún ṣe òyìn àbí fà ìmáàmù kan òfun ni kò sí nǹkan tó sì ń bẹ̀ fún ìdílómìnà tó sì fáwọn tẹ́kọ̀ lórí ẹ̀ àbí fáwọn lómìnà àlékà tó bá mọ́ sí بدايته بكون عبارة هو شركان توي بداية مفوني البصني وعليك بالتوبة الصادقة, الصادقة والعمل الصالح كيانا نقول توبا توبا صدق دودو خذ الشاري وكفك الله وعداك الله بما فيه الرضاعة لهم كيف يكون لك من توصدونا سبين الله بيانوسي ومن عليه ومن عليك بالتوبة النسوع ومن, ومن عليك بالتوبة النسوع قالوا باقي قجل تعانوا قالوا اتوبة ثم إليه قالت حنبا نعم وعليكم السلام دلال نعم ìjọ fún báwò báwò lè àtìlẹ́ ìdí àká déwù náà yẹn sí bẹ́ẹ̀ ilé báwò jẹ́jẹ́ ìjọ sí ni ó lè nítorí nìyẹn bẹ́ẹ̀ ni àìsàn ìjọba german country ìdí àgbé mú ìṣẹ́ ọlọ́wọ́ bá náà tẹ̀lé ọlọ́run ló pé àti ọlá àwọn àti òrọ̀sílá wa olùlẹ̀ amúrùmẹ́kù àwọn aṣíwájú wa nàìjíríà àwọn olùlẹ̀ eh, amúrùwà náà nìyẹn ìdíjọ́ lẹ́wà fún náà ni pé kó mú ìtò wà àwọn súnmọ̀bí sọ́lọ̀ pé alẹ́kìláàfẹ́tú alẹ́kìláàfẹ́tú zíbìláàfẹ́ gbogbo gbogbo gbogbo pa abẹ́ ìbògbé ẹni lọ́sàkí ọ̀ gbogbo very important èyí ló mú ṣe ìdíkùn ní pé ìyáfẹ́ ya fi tílà táwọn yẹn fẹ́ ṣùgbọ́ ó di wà kí gbogbo ní tí a bá ṣe láti bẹ̀rẹ̀ Islam àti àkọ́kọ́ tó dúpẹ́ pẹ̀lú ìyáfẹ́ àgbẹ̀lú aṣíwájú ìbánilá ilaha illallah kò sí ní tí a máa bí kí fún ọ̀fọ́ ìmáàmù ni ó gba nàká ìgbà síwájú náà ni ìbáfẹ́ ìsinmi ìbáfẹ́ gbáwẹ̀ ìmáàmù ni ó rànà sí oṣù àti ìbámbí dáná láti fún ìmú lọ dáná nípa àríyá ní kíkà wọn jiyàn nípa ọ̀rọ̀ àrósù àrósù mọ̀káràmù yìí táwọn tí wọ́n ní wọ́n rí ní pé fọ́ọ̀sì ní fọ́ọ̀sì wọ́n fẹ́ kọ́rẹ́ jù èmi ó ní àwọn oṣù wò àbọ̀bọ̀ yìí lẹ́mà ìgbà oṣù wò àbọ̀bọ̀ oṣù wò ní ọ̀pọ̀ oṣù tó ní júmọ̀ ní first nílẹ̀ ìgbà tí mo júmọ̀ ní first kódà bó ti ní steak ọ̀pọ̀ àwọn ọ̀nà tó ti bọ̀jú ìlà àkàràm ti bòlógún maram nígbà tí sani isa ruwa motura yawa bayan tuwa duk da dauke rasi wa nka duniya yi ko wahala n sinabi da zuman bewar shari'a ya ne an ka su bikin yin jama'a tunan siya nke amma fa kiriya ne musulmi pako ta ci oyi da duka na tomai labarik amma ka zami ansaro din an ga kakkan kwakwan yiwa a wala shi bẹ̀rẹ̀ idi yin da yin insha Allah wọ́n bá ní ìjọba ìjọ kí gbogbo ọyọ kí nínú àkàrà káwọn akẹfìrí ìlú àmàlẹ pẹ̀lú wọn papọ̀ ní fine is good àmàlẹ the best in gbogbo ọjọ kí kí ọjọ kí gbogbo yẹn kí o ló bá mú sí àyàn wa ní dáàbòdà ànàkúndà máa ábùnú sọ̀tàn wáàdì kí àwọn púpọ̀ yẹn ibi tó yẹn kiri ni àwọn yẹn tọ́pọ̀ ní gbogbo ti àwọn tó kírun Nàìjíríà àwọn tó pọ̀ làwọn tó kírun pẹ̀lú ọjọ́ tó sì kírun tó kírun ọjọ́ rárá o àgbẹ̀bọ̀rọ̀ láàkọ́ fi gbọ́ nàìjíríà ni ọ̀rọ̀ nàìjíríà kọ́ ní sọ ọ̀rọ̀ àgbáyé ní sọ àgbáyé lórí àwọn tó kù tó kù tẹwádùn àzíìm tó kù púpọ̀ àwọn mùsùlùmí àwọn tó kù lójú ọ̀rọ̀ àràfà ni àràfà òkú méjì nínú àánú ọlọ́run àwọn ọmọdé kíkà yẹn lọ báyìí wọn sọ pé kúdà bísà òdìdí àti ní six tí wọ́n pè on eight ní on nine ni wọ́n lọ́kọ̀rẹ̀ tí wọ́n pè on ten ní on nine ni wọ́n lọ́kọ̀rẹ̀ ó di ó ti pé àwọn ìgbẹ̀lì kan ní àràfá wà ní ọdún àwẹ̀ wọ́n lè yí àpá lórí ẹ̀ torí bí kí wàá sí nípa ọ̀kọ́mà ilé oòrùn àti ilé òṣùpá aláta síra wọn káàmì máa bẹ̀rẹ̀ síra wọn. ọmọ ti àràfá à láràfá méjì àti ìṣẹ̀lẹ̀ pé àwẹ̀ lọ́jọ́ ti ẹ̀sán ìlú ìjàgà ìjókòó ní ọjọ́ àràfá. ìgbọ́n wa sayida Aisha radiyallahu anha sannan wa maliki da waka ṣeré ti bí surak bá bá pé ọmọ ìlú yìí lé ọgbàwẹ̀ ní oní ọjọ́ ọdún ní anára wa ti gbàwẹ̀ àràfà ní ara ọ̀dá àràfà yóò mọ̀ yóò àrìfù imam àrà àràfà yóò mọ̀ yóò àrìfù imam ọjọ́ àràfà ti gbogbo àràfà ti kó ń kàtí ní ìrìnàlò ọjọ́ àràfà yóò àrìfù imam wà ní àràfà ààrẹ lọ́rọ̀ sọ̀fọ́dà mi mamawa kàkọ̀rọ̀ mọ̀mọ́ aiki a ìdáyàjá a afá kan wà lè yí mọ́ ó di wa bí ọ̀rọ̀ mo bá sọ fún ìgbà pé ọ̀rọ̀ ìdílé sọpọ́ lọ́wọ́ sí lọ́wọ́ hajj Abu Hanifa Maliki Shafi'i Abu Hanifa gbogbo hajj radiyallahu anha bẹ́ẹ̀ kí àbúrò rẹ̀ kúrò kò fún musokọ́ lọ́wọ́ ní Madina ó sì wà láti Maka ó wá mú lọ sí Maka lọ sí múra wọ́n wá lẹ́ni àwa gan lédè bò wá kíláǹpé lẹ́tàájì wọ́n wá sí lẹ́tàájì ní bíjọ́ àjì bíjọ́ ìdákùtọ̀ wíyà bí ní ní bíjọ́ àjì ní ní àjì àbí ó lọ́kọ́ra ju lẹ́tàájì lọ ọ̀rọ̀ àwọn àìmọ̀ ń dẹ̀ kò kò kò kò ṣiṣẹ́ mọ́ wọ́n wá sí dáa جاي نور جواب ربني ايه المواقيد عايشة لهم ربني جاينا صحاب جاني جاينا في محمد سلم وفي كي ابن ياسمي ربني لوع قول لوع كنتي والله تعالى عالى نعم النظر لكتب النبي صلى النبي يونس النظر لقبر النبي àfihàn lè kọ́bùrù nàbí yónù kí a ṣe jẹ́jẹ́ fún sàárì àdínjọ́lọ́ yónù kí a jẹ́ ta sàárì rẹ̀ yá máa lọ sí ziyara sàárì rẹ̀ nígbà ìṣẹ̀lọ́mọ́ ìlàzàlẹ̀ number 60 page 90 سائل يقول أخبر بالباكي قبل ثلاث سنوات نزلت لوجه الله تعالى نظرا نبي أثبت أين مولوبا فقلت على علي النظر عن عدد دينارا عراقيا كل شهر في قبر النبي يونس عليه الصلاة والسلام قلت لك إيه؟ أولوبا فقع لبدو أسوسه يجد عن أبا دينارا عراقيا كل شهر every month إلى ديناري عراق كما في سبي سارية النبي الله يونس ما علم أن المبالغ التي توضع فيه أقول توخل سمعت مقبول مقبول سارية مخدومه قل فعلى هذا النظر الصحيح والدائم ايه من جاي كل بامو وأستمر على تنفيذه فيما فيه أو أتوقف عن موتين الفقراء كل شهر عبيك ممكن جاءوا قبل ممكن تعليمة باقي ما فهمها عليني ما حكم إن توقفت عن بيعها وعدم إيتائها للفقراء في الجدو بس لازم اقول في تاريخ عقيده ما ما مفروضه ما هي الكفاره الكفاره ذلك لي افيدوني اصابكم الله اكل عيفهم الله سبحانه وتعالى وسهلتنا به الجواب إذن بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله وعلى آله وأصحابه ومن تلا بأديه بهداه أما بعد نرق طلوبا جاكيا جاكيا وأكوان طلوبا أكثروا إكياتي به فهو أسواجه الله أسواجه جلوبا أتوالاري أتوال صحاباري أتوال صحاباري أتوال صحاباري حد ما عال علمي أن لعن النظر لا يجوز لغير الله كائنا من كان أما فاقركم في جيه قالوا مين لين ولهم كل تنتم بجيه لأنه إبادة رجع إبادة وقربة إلى الله سبحانه وتعالى في جسده ما في اسم الله الناظر يؤدم المنظور له بهذا النظر ẹni tí ń bẹ̀yẹ̀ ẹni tí ń bẹ̀yẹ̀ ọgbọ̀n sí ibi lọ́dọ̀ rẹ̀ nítorí òjújẹ ni nabirul amuwaat من الأنبياء وغير الأنبياء شرك أكبر كما نبي روبا قال بيسك نبي روبا بولان شرك أكبر أبي إذا نذر أن يقدم دراهم أو دينار أو يطيع الأطعمة أو زيتا أو غير ذلك للقبور أو للأسنان وغيرها من المعبودات من دون الله كما يجي يقولهما في دينار أبي درهم أبي أنجة أبي كو bẹ́ẹ̀rọ bí sàárè àwọn sàárè ẹ̀dígbà àwọn òsìkan àwọn bẹ́ẹ̀ bí i gbọ́njọ́kì fún ìdúnmìlá ìmìnà òyẹ̀kúnnù náà gbọ́njọ́ bí i ẹ̀rọ nù bí i ẹ̀fọ́ ni ويكون الشرك الأكبر في أبوال عليه يسير فالواجب عليك تقدرنا يا لوي لعاب أن تدع هذا العمل يعني نفس نفس كل الفوس بتعليمه ما بيما تقاتي فإن نذرك باطل وجد في شيء باطل وعليك التوبة إلى الله سبحانه وتعالى هذا يتسبر دولوب ويتسبر دولوب أن تقديم النذر إلى قبر النبي يونس عليه الصلاة والسلام مقصود قربه torí ìmàmú owó àti ìmàjíjẹ́ bí sàárẹ́ ànábí ọlọ́run Yunus ìtọ́lọ́run kọmọ bá ìtọ́wọ́n bá ṣe náà pé ọ̀fẹ́ súnmọ́ ayé ti kọrù ilé yìí bí adam nazar ọ̀fẹ́ súnmọ́ akẹ́ni rẹ̀ ní àdúgbẹ́jẹ̀ tọ́jẹ́jẹ́ yìí ọ̀sílábùrù zulfa ladẹ́yìí wà lẹ́nu àwọn ẹni ìsúnmọ́ rẹ̀ zulfa àwọn ẹni ìsúnmọ́ rẹ̀ zulfa yẹn làwọn ìbámu pé ní sílífà ó wẹ̀ zulfa ní ikọ̀ yóò di ọdún pé ní sílífà kìlígàm àwọn ṣẹfà tó أو كذا أو كذا بالبيع بالبيع وكل هذا كله باطل بولي أفني لا يجوز الذكر إلا لله وعده سبحانه وتعالى يقول بحث بجد مع فلان بارك يسلو قال النبي صلى الله عليه وسلم في حديث الصحيح في شلون صلى الله عليه وسلم أخذنا أنت من نذر أن يطيع الله فليطيعه يطيعه إيه من نذر أن يعصي الله فلا يعصيه لا يجوم في السلام فكما السلام وبعد أخرجه بخاري في صحيحه من حديث عائشة رضي الله عنها إمام بخاري لقد سوى من حديث ما واسد عائشة رضي الله عنها والله سبحانه يقول وما أنفق وما أنفق من نفقة نقول إنه بأن منه أو نفقت من نفقه فإن الله يعلمه وما للظالمين من أنصار àwọn alábùsí awé àwọn òṣìṣẹ́ wọn lẹ́ni tí ó ràn wọ́n شرعي مدح الله موفين فيه قد ما جاء تبا شريامو ọlọ́run yà wọ́n tó máa mú sẹ́ النظر والنظر الشرعي تشريامو مدح الله الموفين فيه àwọn ọmọ múdá yẹn ṣe ọlọ́run فالنظر في أن بأن تصلي أو تصوم أو تتعبد إلا طيب. فهذا نظر الشرعي تقضي مع تطلوبة ليت الشرياني قال سبحانه وتعالى يوفوا من النذر وهم مدع جدا ويخافون يوم كان شره مستطيرا من ينقايا تلقي يعني يقول لبروني اللهم صل على النبي الله بدع المؤمنين بحب الوفاء رون يا مؤمنين كلود موجب جدا فالنظور لك للقبور والأشجار والأهجار أما تجد سواء زاريني سواء جيني سواء كتاني حول الأصنام عبد سواء وساجر يروني حول الكواكب عبد سواء يروني حول الجين عبد سواء جنوني حول الأنبياء عبد سواء نجروني حول الأولياء عبد سواء ولي فكل آمد النظور باطلة gbogbo ẹ̀ ibi tí òwúlò ni lọ́yìn bí a na ìbàdí tó jẹ́ jẹ́ wọlé ìbáàdì láì wàhálà bí a jẹ́ ní ìbáàdì tó tọ́lọ́ ọba ni kàràláwò àtàrà bùkà ńlá tàbùdó ilẹ̀ ìyá ọlọ́run bá dùn sí gẹ̀rẹ̀ tí a kò dùn sí ní àkùnrin kan sùn kára sùn sáàrùn ma ó mìíró ilẹ̀ àlẹ́ abdullah ó kọ́ sí náà láàbùdín ọlọ́run pààyàn ti gbọ́mí jù قال عز وجل أنظر وما خلقت الجن والإنس إلا ليعبدوني يو جادا نوع من يكون في جنس من كوسو قال سبحانه إياك نعبد وإياك نستعين يعني كلام أجلفه والكلام أجلفه ولكن ما واين لو إليني دعاء والعباده الدعاء والمسألة عدي و بابر بالتوبة إلى الله تتكبر دولة بابر تتكبر دولة تتكبر الله واستغفر الله سبحانه وتعالى انتوا في الله ربا تبدي ربا دلو احفظ مالك بصدوره ولا تقدمه الا في شيء يرضى الله وهو نور في الجوبة ينسي كالصدقة على الفقراء والمساكين كما في سعراء فهو علينا تعوان كبير تافت هو صلة الرحم هو في سكمابي وتعمير المساجد هو في ما بدورات المياه ثم فرصت ما تسهي وما إلى ذلك أولها طولبها عنوزاتهم أولي نعم نعم ذلك مما ينفع المسلمين أسجاء دالو إن شوشها مسلمي أنفعني النظر القبور أما ما جد فوها تعريف أو الجن أبو الجن أو الأسماء فوصع أو الأسجار فوها دي أو أحجار àjẹ́ àfáwọn òkúta bọ́lù káwọ́lù kawáàkì bàbáwọn ìràwọ̀ kúlò àmì zoro bá fìlà láàyè gbogbo ìfìzò àbìkù líyà gbọ́lé ìjẹ́jẹ́ ẹ̀rọ ni kò tọ́ kíyàn mú gbogbo ẹ̀ gbogbo mọ̀sẹ̀ bọ̀yíyà kó bọ̀tún ìbẹ̀rìlá ìwá ìsúnmẹ́lú mi lẹ́yìn ọlọ́ọ̀bà ni wa ta'ala ذكر الله وإياك بهداية اللهم كنت قالوا لي بدون ما اتسنا سارة والبصيرة المثلية كرو ومن علينا وعليك بالتوبة النصوح اللهم قوات سعنوا قلس سعنوا وناك ولو الكبات بكما إنه جل وعلا جواب الكريم ما هو وصوت بجلبات الله ọlọ́rẹ̀ jù alákọ̀ọ́lẹ̀ jùlọ Allahu ta'ala alam sallallahu nabi al-karim wa ala alihi wa ashabihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi kíkún hmm. hmm. àwọn ọmọ náà ní ìlú ní ìlú sí ọmọ yẹn wọ́n tó sáfẹ́ mú àwọn oníyàrá àwọn ọmọdé tó ti òkú ìwọ́ta àwọn òbí ní oṣù bàbá àwọn ọmọ àwọn ẹ̀fẹ́ tọ́ọ̀lá bá wọn láwọ àwọn ìgbà orí ìka àwọn ọmọdé tó yàrá tí wọ́n lè pa ẹ̀rọ ìtàn lára ilé olè ilé wọ́n tó ní ètò wọn ní àkọ́kọ́ fẹ́ láti ọlọ́ọ̀bà kó sàlọ̀ òun ni títí ẹni tó níyàwó bóyá àìmọ̀ ni àbí tẹ̀lé ọdún tó ń ṣe ó níyàwó kọjá mẹ́rin. ó lágbára lọ. tó ibi mẹ́fà nígbò mẹ́jọ wà lówó gẹ́rẹ́ ìgbà fẹ́ sí ogún tó wá di àròyé tí ní bá ọmọ tètè ogún tó wọn àwọn sàkàrò gbogbo káwọn lọ sí ìṣẹ̀rí àwọn ìgbèrú mi bẹ̀rẹ̀ ìwé recognize ní ìlú àwọn ìyàwó tí ó ní ẹ̀ ní láti fi wá sí ilé ọjọ́ náà fún wa ṣẹlẹ̀ àkọ́kọ́ ìlọrin lọ́wọ́ bí èsì ìjọ bí wọ́n ti rí ìrìnàjò pépù. sọ́lá lọ́sẹ̀dá sọ́lá kọ́ nípa ẹni tí yìí tó fi ní ìgbìlẹ̀ ọ̀dọ̀ jẹ gbèsè the best is wọ́n ta ilé kan the best ni wọ́n ta ilé kan nínú àwọn ilé àwọn náà sọ̀rọ̀ yíyà káwọn máa tí nǹkan gbígbé dé àwọn lè àbí ìtọ́jú táwọn ni káwọn ọmọ yẹn transfer gbèsè yẹn kúrò yàrá yẹn wọ́n làwọn làwọn sọ̀rọ̀ gbèsè yẹn kò lè kó máa gbọ́nà pé owó lóyún náà wọ́n máa gbà ní o owó tí wọ́n gbà lọ́wọ́ ẹni wò ní ìṣẹ̀kẹ̀ lọ́wọ́ mọ̀ sí ilé ìbẹ́ẹ̀sì náà tó kó sọ gbèsè yẹn ó lè bà fún un kódà ìlú àgọ́ yẹn àdìsí àbúkàtàdà radiyallahu anhu wọ́n transfer gbèsè yẹn lórí ara wọn láì san gbèsè yẹn gan ìfẹ́ tó kúrò sáré sáré àdìsí àbúkàtàdà radiyallahu anhu ṣe fún ìtàrí gọ́ọ̀nù àdìsí yẹn ni pé ìtàrí náà ní kí mo sí ẹjọ́ sára ìtìlá àdìsí ọdún gbèsè àbúkàtàdà ni mo ti transfer gbèsè yẹn lórí àwọn ní kò nígbàtà ní jẹ́ pàdé òkúsí ìgbẹ̀sẹ̀ jẹ́ ní ìsìnáwò sánáwò tí wọ́n lọ pọ̀ sí sáà níbi ní ìsú ara ẹ̀ tó balẹ̀ ẹgbẹ̀rẹ̀ àmá kí ni ó sì ní ìfẹ́ pẹ̀lú ìgbẹ̀sẹ̀ owó yẹn lára ẹ̀ kú ètò balẹ̀ tó bẹ̀rẹ̀ pé the best thing bí wọ́n parí kan nú àwọn lẹ́yìn àti pé náà ti fi mistake àwọn èèyàn ọ̀ká nígbà tó gbogbo àgbà láyé lọ́yẹ kó ti yanjú èyí olóògbé rẹ̀ ó ti pé ìgbòkè ó ti pẹ́ gbogbo tí lára wọ̀sí ẹ̀tì yóò sọ àbí akíní àwùjẹ́ yìí nínú wínú wọ̀sí àgbà tí wá gbogbo ọdún pé ọlá ìsìn báyìí ìdílé náà zùbẹ́ rẹ̀ ẹnì kí wọ́n yẹn trọ́ọ̀sì ní máa kó fún ìfọ̀rọ̀ rẹ̀ mẹ́sàn wá kó wá pé Abdullahi pé Abdullahi mọ́ bìí sí àbúkẹ́ ìjọ àwọn obìnrin mọ́jẹ́ kébù sí kẹ́mí mọ́fíra lẹ́ni mọ́fíra àwọn lẹ́ni tí bá kú kẹ́lá kan ẹsẹ̀ gbogbo sí títí pé dúkìá gbogbo sí títí pé dúkìá láìsí kí wá bèèrè rọ ọ̀gbọ́tò ìjọ Abdullahi Abdullahi zùgbẹ́rù tí ní yẹ báyìí dájú fún ọ̀gbọ́n kọ́ wá ń jọ báyìí هو اللهم رب الزبير اقضي بين الزبير اللهم رب الزبير اقضي بين الزبير اللهم بولوه مع الزبير سد في الزبير هو لا جفن كعث ولا يتكا اللهم بولوه قد يتنين اللهم سا اللهم سنان كفن عبد الله وعلى كل بوب يجبون جل عمس كفاتا كنتوا لو 3 years هو لو سنوسم الحاج ni ara fa ọmọ àná bá kiri kuma da bisne ta da zubar mun tafi idan ni zubar da kare tafi ko wa gore o serious ne kuma lu ta aku ani ko ko wa ri less than 4 million no wa bi àwọn aswa kan wa buro ka won na lu lebu ko di ko se lo ni ko lo bu ni àwọn sa ba ju se pàtàkì ni wa wana ka mu pàtàkì àwọn ma ko lo ma jaje ko lo ba wala qur'anul kalama Allah ba اللهم اكفني اللهم اكفنا بحلالك عن حرامك وعدنا بفضلك عمن سواك لكن nípa àdínlẹ̀yìn ẹlẹ́yìn fún ẹ̀yọ̀nà àlà ẹ̀yẹ̀tẹ̀ ẹ̀yọ̀nà àlà jẹ́ oníṣẹ́ tí wọ́n ṣe ni pé ní ẹlẹ́yìn àtàkùnrin bá ìdàkan ní ara ọ̀ ìfẹ́nú lẹ́yìn ní alákùtà wà ikò fún ọmọ tí ọmọ sí ẹ̀yìn lọ alága ajáwò lọ sí ọkọ̀ àjọ kan agbọ̀nsọ̀ awádúlé po abẹ́rẹ́ tó ní owó débẹ̀ wọ́n wà ní ọ̀tọ̀ àánú bọ́ọ̀sì ni wọ́n ń jà wọ́n sọ kàwọ́lé ah ìlú bẹ́rẹ̀ bí ìlú ẹ̀ bá rùn sílé ọkùnrin ni tí wọ́n ń bó bìnrin pé ah bẹ́rẹ̀ bí ìlú oye awiye tó mọ́rí òfin o kílẹ̀ márùn-ún kìí kúnlé ọlọ́ọ̀bá kún sàmì bàbá wa tó eléyìí àwọn ìyàwó mẹ́rin àkọ́kọ́ yẹn wọ́n lógún àwọn ọmọdé wọ́n lè dánú àwọn ọmọ ní pé àwọn ọmọ kún wọ́n ní ẹ̀sẹ̀ ó wà lọ bí ẹlẹ́jọ́ ìbá ti rí ọ̀rọ̀ wọ́n rà pẹ́kà fún mi ló fún kálímà wọ́n rà wá ní kẹrẹ́tì náà nínú ọ̀gá owó ní àwọn rẹ̀ àwọn ikú kò sàlàbí wọn àwọn ògbà àwọn ọmọdé wọn bí àmà rẹ̀ ni wọn ó di wà olóyìn mi. ara àwọn ọmọ rẹ̀ náà ni mo sọ bọ̀ wọ́n kù wù tó mi ò lè fi dùn sọ́kọ́ ìmọ̀ rẹ̀ ni wọ́n tó pé ẹnìkan náà kú báyẹn tí mo gbọ́ pé ìyàwó mẹ́fà ló ní ní àwọn àgbọ̀ wa sọ́kọ̀ kan náà àwọn sọ́kọ̀ àwọn ìyàwó méjì yòókù pé kí ara ọ̀ pé bí ọ̀fẹ́ yín máa ó ní wọ́n nígbà tó sọ pé wọ́n fẹ́ wọn mọ́ àwọn ìyá yẹn láwọn ní kú nulẹ̀ yẹn mo kú nulẹ̀ yẹn torí àwọn ọmọ wa wà nulẹ̀ yẹn àbá kò súnmọ́ wọn mọ́ ẹ̀rọ kan nu ọlọ́gbà block ìtúbọ̀dé ma blog tó fi kíbi dì ó di wallahu ta'ala alam náà ó lè túnmọ̀ ó sọ ìsọ yẹn gani pé àìsúnmọ̀ yẹn wá bí àwọn ìsọ yẹn ó di àìsúnmọ̀ yẹn tó wá jẹ́ ìmọ̀ blog tó wá jọ pé padà ó di yé náà àfà wá ní nígbà tí a máa ń rí wá sí máa ti tẹ̀lé ó ní ọjọ́ pé òun òun tẹ̀lé kò sí bàálà lára rẹ̀ bí ẹ báyìí náà ti gbàgbà mọ́ tó wọn ní kí gbogbo yàn án sá ló ń sí bàálà lára rẹ̀ àmẹ́nà ló ọba ọba mi pọ̀ ìdìbò àti ẹbí ìdìbò ni ó yàwó ti máa lọ bí méjì ẹbí. àwọn kà pé ẹ̀rìn àwọn ni máa wà lẹ́kẹ̀tà ìmánu àwọn nzali ẹ̀wọ́n kọ́lé ẹ̀rú wọ́n máa pẹ̀lú mọ́lá kọ́lá gbogbo gbogbo náà máa lọ ọ́n lọ bẹ àwọn obìnrin láti nìjẹ́ báyìí ní ìbẹ̀rẹ̀ ti lọ nìjẹ́ ẹ̀sìn kọ́lá ọkùnrin wa ọkọ̀ ẹ̀rú obìnrin lẹ́ máa rí ẹ̀kọ́ ọkùnrin náà wà mọ́lá kọ́lá gbogbo owó ni kẹ́lí máa tẹ̀lé àwọn ọba yẹn ìyàwó ẹ̀kọ́